إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدم بفو ولو الله سبحانه وتعالى أدرى صلاة فو ندوى محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ ọlọ́run kí mọ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà oṣù ọlọ́run àwọn ará ló ṣe ọlọ́run ọba ó mọ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́mọdé wa lágbàlagbà wa ọ̀dájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ní ìjókòó wa lálẹ́ ní insha Allah. látara ìdánilẹ́kọ̀ọ́ léyìí tí a fi bára wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tí ó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ méjì sísìn. eléyìí ló fà tí tó fi ń tọ́ òun náà ni ká máa ṣe àgbéyẹ̀wò síra àwọn onímọ̀ síra àwọn àfáà léyìí tí kò sí nǹkan tí a máa kọ́ nínú ẹ̀ tó ju báwo ni a ṣe lè tún ìgbàgbọ́ wa báwo la ṣe lè mójútó tí a bá gbàgbé ọ̀sẹ̀ tí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn adéká mọ kí nìkan tí wọ́n pè ní àkídà ọ̀nà mélòó ló sì pín sí kí ni tí a pè ní àkídà Islam bẹ́ẹ̀ sì ni àwọn àǹfààní wo ni àkídà Islam ni ó fún ni. sọ̀rọ̀ látara délé yìí àwa mú kan nínú àwọn tíra àwọn oníbímọ Islam tó jẹ́ nínú àwọn tíra tí ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀ tó bá ti ẹ̀ kéré àmọ́ ẹ̀kọ́ ó pọ̀ bẹ̀ dáadáa. Ọlọ́run kó máa jọ oníkálukú wa ní ẹ̀kọ́ tí ó bẹ nínú ẹ̀. Kí àti ya mú òun náà ni à ń korúkọ síra náà ní àkídàtú aṣọ ìhàtú wà máa yóò bọ́ dùhá wà náà wá kédo al-Islam. Òun ni àdìsọ́kàn tó lálàáfíà àti kí ni àwọn nǹkan tó lè ba ìgbàgbọ́ ẹni àkídà ẹni àdìsọ́kàn ẹni tó lè bàjẹ́ àti kí ni àwọn nǹkan tó máa ń múyàn kúrò nínú ìsìláàmù tó máa ń ba ìsìláàmù jẹ́ eléyìí ni orúkọ tíra yìí al-aqidatu as-sahiha wa ma yudadduha wa nawaqid al-islam wọ́n lè máa béèrè lọ́wọ́ wa pípé pé lórúkọ tíra tí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí nínú tẹ́yìn náà bá kọ́ tá a bá gbọ́ tá a mọ̀ látara tíra yìí wọ́n máa ń béèrè pé bí lórúkọ tíra náà ní tó dáa ní tó tọ́ka yìí pé wá àṣìta gbọ́ ọlọ́run tún fi àlékún àlùbáríkà sí fún wa òun náà ní ká níkàápá láti máa fi ọ̀rọ̀ tá a bá gbọ́ síbi tí wọ́n ti mú fún wa ká máa sọ bí tíra tí wọ́n ti dárúkọ tó wà àbí tíra tá a kà. wàhádà ní bárakọ́tì lára àlùbáríkà mímọ̀ ni. tíra yìí àfa àwòlówà kọ tíra yìí àfa tí wọ́n kọ tíra yìí ó jẹ́ kan nínú àwọn àfa ńláńlá nínú Islam. nínú súnà ó sì já sí pé kò sí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn pàápàá jùlọ tó jẹ́ onísúnà lódodo tí ó sọ wípé òun ò mọ àáfàá àtọkọ tíra yìí nígbà tá a bá dárúkọ wọn tó túmọ̀ sí pé orúkọ wọn ó gbajúmọ̀ dáadáa ó sì hàn tó túmọ̀ sí pé ìgbìyànjú àáfàá wa yìí ìgbìyànjú tí. kò pamọ́ fọ́níkàlùkù ni àwọn náà ni à ń pè ní àṣẹ́ẹ̀kù abdulaziz àṣẹ́ẹ̀kù abdulaziz bun abdullah bombali àṣẹ́ẹ̀kù abdulaziz bun abdullah bombali wọ́n gbajúmọ̀ pẹ̀lú bombali bombali ibnu baz ibnu baz àbí sheikh asheikh bumbaz àfá yìí àfá ńlá ni wọ́n ọlọ́run sì fún wọn lẹ́mìí gbóngbòn lórí iṣẹ́ dáadáa lórí ẹ̀sìn ọlọ́run wọn ò lóhun tó dé ní ninety years yẹn ni pé tí wọ́n lò wọ́n àbóbo ninety years wọ́n tó kúrò láyé tó sì já sí pé ìgbìyànjú wọn nínú ẹ̀sìn ìgbìyànjú wọn níbi ìbáàdà ìgbìyànjú wọn níbi ìjọsìn sọ́lọ̀ ìgbìyànjú wọn nínú mímọ̀ wíwá mímọ̀ àti ìkọ́ mímọ̀ àti lílo mímọ̀ àti ìgbìyànjú wọn nínú ká pé èèyàn sílànà ànábì sallallahu alaihi wa sallam ìgbìyànjú ńlá ni láti 19 years 19 years àbí 16 years òun ni wọ́n ti fọ́ lójú làfà yóò ti ríra mọ́ àtọ́jú tọ̀tún àti tòsí kò ṣiṣẹ́ mọ́ káwá wo ẹni tó wà ní bíábí nineteen years tó fọ́ lójú jẹ̀mọ́ tó wá ṣẹ̀mí nineteen twenty twenty one twenty two thirty thirty one thirty twenty two forty forty one fifty tó fi di bí a ninety seven sí ninety eight tí wọ́n lò láyé síbẹ̀síbẹ̀ wọn ò dákẹ́ wá sí wọn ò dákẹ́ ìmọ̀ pèèyàn sínú alukurhani wọn ò dákẹ́ ìmọ̀ ṣe àlàyé ìlànà nàbì sallallahu alaihi wasallam fún àwọn aráyé àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo àfáà nílùú Saudi Arabia síwájú àáfàá tí wọ́n jẹ lẹ́yìn títí wọn táwọn náà ti jẹ́ pé ọlọ́run kó tó wá kan ẹni tó wà níbẹ̀ nísìn ẹni tó wà níbẹ̀ nísìn là ń pè ní Sheikh Fawzan Sheikh Fawzan bin Abdullah Al-Fawzan ẹni tó wà níbẹ̀ síwájú títí wọn هنا الشيخ عبد العزيز الشيخ عبد العزيز علي الشيخ síwájú alì sheikh yìí òun ni sheikh abdulaziz bin abdullah bumbaz síwájú bumbaz òun náà ni sheikh ibrahim alì sheikh a máa ń pò wọn ní mufti ìtumọ̀ mufti olórí gbogbo àwọn onímọ̀ tó dá sí wípé ẹnu wọn tọrọ láti máa sọ nínú ẹ̀sìn kan máa mú ìdájọ́ wá nínú ẹ̀sìn bí sáódì bó ṣe tóbi tó àwọn ni olórí nígbà náà wọ́n wá kọ ọ̀pọ̀lọpọ̀ tírà rẹpẹtẹ tó ṣàǹfààní kéékèèké níláńlá sheikh abdulaziz mubad rahimahullahu ta'ala abẹ́ ọlọ́run allah subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún ìkẹ́ àlékún jẹ rẹ̀ fún àfa wa yìí àti gbogbo àwọn àfẹ́sìn àwọn àfa sunna wọ́n á jẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. Sheikh Abdulaziz bin Baz rahimahullahu ta'ala wọ́n bí wọn ní ọdún 1912 1912 ni wọ́n bí wọn wọ́n sì kú ní 1999. 1912 sí 1999 tí wọn náà bá yọ kúrò tó bá yọ 1912 kúrò 1999 níbi tó bá rí bẹ́ẹ̀ òun náà ní ọjọ́ orí wọn tí wọ́n lò láyé. Ah, Fọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó bá wa ṣàlékún ìkẹ́ àti ìjẹ̀ fún gbogbo àwọn àfẹ́ ìsìláàmù. Àtòdíkàlùkù wa náà, àwọn náà ní ìkẹ́ ọlọ́run, ìgẹ́ ọlọ́run ọlọ́run mọ́ṣá ṣe fún oníkálukú ọ̀gẹ́ àwọn abẹ ọlọ́run ìsìláàmù náà lọ́lọ́run ti fi kẹwàá fún mọ́tà lọ́wọ́ wa láíláí nígbà tí àtúbà tó abẹ Allah subhanahu wa ta'ala ó fi ímánì kẹwàá ó gba ìsìláàmù lọ́wọ́ wa ó gba wá lórí ìsìláàmù ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run. náà قال الشيخ عبد العزيز بن باز رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم àfáàwà yìí bẹ̀rẹ̀ tíra wọn yìí pẹ̀lú gbólóhùn bismillahi arrahmani arrahim ní tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn kí ló dé tí wọ́n fi gbólóhùn bismillahi arrahmani arrahim bẹ̀rẹ̀ torí wípé àwọn náà wò pé káwọn náà kọ́ ṣe ọlọ́run táwọn kọ́ ṣe ànábì ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam jẹ̀mọ́ torí pé tí a bá wo alukur'an karim kí ni nǹkan tọ́lọ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní alukur'an tàbá sí alukur'an súra òní súra àkọ́kọ́ súra tún alfatiha àmọ́ áyàwó làkọ́kọ́ nínú súra tún fatiha bismillahi arrahmani arrahim tó túmọ̀ sí pé n tí ọlọ́run fi bẹ̀rẹ̀ alukur'an òun ni bisimilahi rahmani arrahim. anaduwa muhammad sallallahu alayhi wa sallam tó bá fẹ́ sọ fún àwọn tó máa ń bá kọ ìwé tó rárá bí ò lè kọ kò lè kọ kalẹ̀ ànábì ò kọ tẹni tó mọ ọkọ bá sì kọ ànábì ò tún lè kà ànábì ò lè kọ bẹ́ẹ̀ ni kí ni ò lè kà lẹ́yìn tí ó súnmọ́ sí pé tíyàn bá lè kọ kò túmọ̀ sí pé yàn ò gbọ́n àìlèkà kò sọyàn dogun bọ̀ àìmọye ẹni tó lè kọ tó lè kà sí òní làákàyè àbí ẹ mo mọ̀ wí kọ ni ò túmọ̀ sí pé o gbọ́n. mo lè kàwé kan kò túmọ̀ sí pé onílàákàyè ọ̀tọ̀ ní làákàyè ọ̀tọ̀ ní mọ́ọ́kọ́ ọ̀tọ̀ ní mọ́ọ́kà ṣùgbọ́n láti wá Muhammad sallallahu alayhi wa sallam kò lè kọ bẹ́ẹ̀ ni kò lè kà irú ẹni bẹ́ẹ̀ la máa ń pè ní al-ummi al-ummiyu al-ummi alladhi la yaqra wa náà àmọ́nàbí nínú àwọn sọ̀hábà àwọn tí máa ń pè pé bá ń kọ nǹkan báyìí a máa ń pè wọ́n ní kò la máa ń pè wọ́n lédè ìbò wọ́n máa ń pè wọ́n ní scribe scribe òun lẹ́ni tó ń bá ní kọ nǹkan bíi secretary sọ̀nàbí máa sọ fún àwọn scribe ẹ̀ wípé ẹ bá mi kọ́lé ẹ bá mi kọ́lé ẹ bá mi kọ́lé so táwọn bá ti fẹ́ kọ lẹ́tà sí àwọn ọba ọba ìlú mi bí ọba ìlú Rome ní àsìkò Roman Empire ọba Caesar àbí ọba ìlú mi bí ní àsìkò àwọn Persian Empire àwọn tí wọ́n máa ń bọ iná àlábì kọ lẹ́tà sí gbogbo wọn tó fi ń pò wọn sínú Islam so nínú tánàbí mọ́ fi ń bẹ̀rẹ̀ òun náà ní bismillah ó máa ń fi bismillah ìbẹ̀rẹ̀ àwọn letters messages tó fẹ́ sẹ́yìn sí àwọn lọ́balọ́ba tánàbí máa fi pò wọ́n sínú Islam torí ẹ̀ láti ìgbà yẹn di sìn òun ni àwọn àfáà àwọn onímọ̀ olódodo tó máa ti fẹ́ kọ síra bàbá náà fẹ́ kọ lẹ́tà wọ́n máa ń fi bismillahi rahmani rahim wọ́n máa fi ń bẹ̀rẹ̀ ìyẹn ló fà á tí àáfàá wa tó lórúkọ wọn àṣeyìk abdulaziz bin abdullah bumbaz àṣeyìk bumbaz àwọn náà wá bẹ̀rẹ̀ síra tí wọ́n pẹ̀lú kí ni bismillahi arrahmani arrahim. ẹ̀kọ́ nìyẹn ẹ̀wà tó bismillahir rahmanir rahim gbọ́dọ̀ ohun tó tóbi ni tó dá sí pé ìyá máa ń sọ àbí àá máa ń kọ́ láti fi wá ìrànlọ́wọ́ pẹ̀lú gbogbo orúkọ ọlọ́wọ́n ọba tó ń jẹ́ kí nǹkan tá a fẹ́ dáwọ́lé kó láṣeyọrí tó bá yẹ pé èèyàn fẹ́ jẹun á sọ bisimilá ìtumọ̀ ẹni pé ìwọ ọlọ́run tí mo fẹ́ mu yìí kún mi lọ́wọ́ ràn mí lọ́wọ́ tó ti ń gbà ní ẹlòmíì lè mu omi tí ó pa lórí tí ó kù omi nígbà míì ó lè sọyìn ó lè fọyàn lójú nígbà tí ẹ bá mu omi tó bá pa lórí tí ò lè sọ̀rọ̀ mọ́ ó lè kò sí tí kò lè tí kò lè yí sí àbí nígbà míì tí ẹ bá fẹ́ jẹun àbí nígbà míì nígbà míì nígbà míì nígbà míì ohunkóhun tá a bá fẹ́ ṣe kálíbà lè ṣe láti lè fi dáwọ́ láti lè káwá ìfúnlọ́wọ́ ọlọ́run bàtà bá fẹ́ dáwọ́ lè kó lè bá rí bá a ṣe fẹ́ kó rí la fi máa ń wá orúkọ ọlọ́run orúkọ tó tóbi ju gbogbo orúkọ lọ. a máa fi ń wá ìrànlọ́wọ́ àti ìgbára lé sọ́tọ̀ ọlọ́run lórí ẹ̀. bismillah orí ẹ̀ tó bá fẹ́ jẹun kí là máa ń sọ bismillah tàbá fẹ́ jáde kúrò nílé à ń lọ sí skul àbá ń lọ síbi iṣẹ́ àbá ń travel àbá ń lọ sí meeting àbá fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan wò anabi sallallahu alayhi wa sallam ó ní ká máa sọ pé bismillah tawakkaltu ala Allah la hawla wa la quwwata illa billah ó lẹ́nikẹ́ni tó bá sọ gbólóhùn yìí àti èèyàn burúkú àtàlùjọ ní wọ́n á máa yà fún lọ́nà ni wọn ò ní kó nira bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oore ọlá tó wà fún gbólóhùn bisimilahi arahmani arahim. ká má pẹ̀ lórí eléyìí o sheikh abdulaziz bin bas rahimahullah ni alhamdulillah wahda wọ́n ní gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni yẹn là ń pè ní hamd kí là ń pè ní hamdu ẹ̀yìn praise làwọn ilé ìfowópamọ́ ń pè praise ẹ̀yìn ẹ̀yìn àti ọpẹ́ sí kankan náà ni wọ́n ó yàtọ̀ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé nígbà míì a lè lò wọ́n fúnra wọn ọpẹ́ là máa ń pè ní ṣúkúrù ṣúkúrù ṣẹ̀kárùtùkà rọ́bì olúwa mi mo dúpẹ́ fún ọ ó yàtọ̀ sí àmìtúkà rọ́bì olúwa mi mo yìn bó ti ẹ̀dá sí pé alihamdu ọlọ́run nìkan là máa fi yìn gbólóhùn yẹn ọlọ́run là máa ṣe é fún torí pé òun ni ìdúpẹ́ ìyìn ọlọ́run fún wa èyí tá a mọ̀ àtèyí tá a mọ̀ ọlọ́run ṣàwọ orí fún wa tá a mọ̀ à ń lè sọ̀rọ̀ à ń lè gbọ́rọ̀ à ń lè rìn à ń lè jẹun à ń lè sùn à ń lè jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alówó lọ́wọ́ aníyàwó alọ́kọ abímọ àwọn oore tí wọn náà lè náwó sí pé á ah, ọ̀nà ló ṣe lé àtẹlẹyìn àtẹlẹyìn àtẹlẹyìn àtẹlẹyìn àwọn oore tá a mọ̀ nìyẹn àwọn oore bí wọn bẹ tá a mọ̀ á mọ̀ ṣùgbọ́n lọ́run tó pèsè àwọn oore yẹn fún wa ó mọ̀ lóhun náà ló ṣe lálẹ́ yìí àmọ́ tó máa kàn wá lóore àwọn ò mọ̀ ẹnìkan lè padà gbé lálẹ́ yìí pé ah má bínú owó tó béèrè lọ́wọ́ mi ní last year mi rí fún ẹ last month mi rí fún ẹ last week mi rí fún ẹ change account ẹ máa fún ẹ táwa dẹ̀ ti gbẹ́mi kúrò níbẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba tó fẹ́ ṣe oore fún wa ó ti parí ẹ̀ táwọn ò mọ̀ mélòó mélòó mélòó bẹ́ẹ̀ àwọn orin tá à ń lè kà ìgbà táwa ní la tó mọ̀ pé ọlọ́run ṣe oore fún wa kì í ṣìgbà tá a ní ẹ lọ́lọ́run ṣe oore ọlọ́run ti kọ orí yẹn mọ́ wa tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ló ti kọ́ mọ́ wa so orí tọ́lọ̀ ń ṣe fún wa tá a mọ̀ àti orí tọ́lọ̀ ṣe fún wa tá a mọ̀ la máa ń sọ alihamdulilayi sí jama mùsùlùmí torí ẹ̀ ló fẹ́ sí pé ẹ̀gbọ́n tó yẹ káwa náà kọ́ nìyẹn ká máa fi ẹ̀yìn fọ́lọ́ nígbà gbogbo alihamdulilayi èyí tá a lérò pa lè ṣe tá a bá ṣe kí láàsọ alihamdulillah èyí tá a lérò pé ó lè kàn wá tó bá kàn wá nínú dáadáa kí láàsọ alihamdulillah tí orí bá dé alihamdulillah kódà tí kejì náà bá dé ń tá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ fún wa ládánwò tọ́lọ̀ bá fún wa tó tíráyé wa tó tẹ̀sí wa àlówó lọ́wọ́ àárí àfúfẹ́ àrọ́pọ̀ ní àní dúkìá òṣì wà àìrí jẹ àìrí mu ó wà àbí ẹni tó súnmọ́ wa àbólóyìnfẹ́ wa àbí mọ̀lẹ́bí wa ọlọ́run pè é sọ́dọ̀ ó kú àwọn ilé ìyá máa ń pè kí ni ìbànújẹ́ àbí bíbànújẹ́ bá ṣẹlẹ̀ sí mùsùlùmí kí la máa sọ alihamdulilayi náà lásán a tún dúpẹ́ fọlọ́m a fi fún ẹyìn fọlọ́m tó dúpẹ́ tó ṣẹlẹ̀ tí wàá yẹn nìyí a tá a sì jẹ́ mùsùlùmí ọlọ́run nífẹ̀ẹ́ wa ló fi jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ó sì ní ṣíkímà òye tó fi jẹ́ kó ṣẹlẹ̀ sí wa tó sì dájú pé nínú òye yẹn òun náà ni pé ọlọ́run fi ń lékún ímánì wa ó fi ń jẹ́ ká súnmọ́ olùdàmẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́nà bá ṣoore ńláńlá fànàbí tó dùnmọ́ nínú kí ni ó sọ alhamdulillahi lẹ́bí alẹ́bí alẹ́bí ìní ìbátihí tẹ̀tímú as-salihat alhamdulillah alẹ́bí ìní ìbátihí tẹ̀tímú as-salihat gbogbo ẹ̀yìn fún olúwa ọlọ́run ọba allah ọba tó dá sí pé pẹ̀lú ìdẹ̀ra àti ìkẹ́ rẹ̀ òun ni gbogbo dáadáa oore fi máa ń pé lára ẹ̀dá. bẹ́ẹ̀ náà ni tí àdánwò bá dé kí làbábí máa ń sọ a sọ wípé alihamudulilayi alakulli haalin gbogbo ẹ̀yìn ọlọ́run náà láàmú fún nígbà gbogbo torí ẹ̀ mùsùlùmí àyè jẹ́ kí ahọ́n wa kó gbẹ níbi ìmọ̀ fi ọpẹ́ àti ìmọ̀ fi ẹ̀yìn fún ọlọ́run nígbà gbogbo tá a bá ṣe exam nílé ìwé a ṣe sọ́bjẹ́tì mẹ́wàá a páàsì mẹ́jọ a fẹ́ẹ̀lì méjì kí la máa sọ alihamdulilayi tí ẹ bá fẹ́ lè gbogbo ẹ̀wà ń kọ́ kí ló máa sọ alhamdulillah ṣe mọ̀ pé ọlọ́run ṣe kù ni àbí ọlọ́run ṣe ni yẹn kù ó wà láyé ló lè mọ̀ pé òun fẹ́ lè àbí tọ́lọ̀ bá ti mú lọ́ńkọ́ àìmọye ẹni tó pass tí kò dúró gbọ́ result àìmọye ẹni tó ṣe exam lẹ́yìn ikú ẹ̀ ní result jáde àwọn ọmọ wa ṣe wà ẹ́ẹ̀kì lọ́dún yìí gbọ́nà jẹ́ gbọ́nà jẹ́ kí wọ́n pàṣẹ wọ́n gbé sí ayò but ẹlòmíì ọmọ míì náà ti kúrò láyé láàrin ìgbà tí wọ́n parí wà ẹ́ẹ̀kì ní tuesday go títí di sin ọmọ míì ti kú òkè tó wá ní nine eight tó ní eight excellent kí láǹfààní ẹ̀ ṣáà ń gẹ̀ẹ́tì ẹ̀ student tó ní result nǹkan owó dà ó ti kú ókè ìwọ tí o wá tó o bá páàsì tó ní f9 àmọ́ ò tí ì kú wà láyé kí lè kó ṣe torí pé èèyàn fẹ́ẹ̀lì exam kò túmọ̀ sí pé èèyàn ní ṣoríire even ní education wọ́n á ní examination òun kan náà fi ń tẹ́sì ní èèyàn gbọ́n àbí ó gbọ́ exam kọ́ àìmọye tó pè ní yunifásitì àìmọye tó lọ sí iléèwé tó lọ sí sùn tó sì lówó látara business torí pé tí èèyàn bá ẹni tó kàwé owó ló ń wá ẹni tó ń mọ́ṣẹ́ owó ló ń wá ẹni tó ń ṣòwò owó lóníkàlùkù wa náà wá torí ẹ̀ a máa ń fi ọpẹ́ ẹ̀yìn fún ọlọ́run nígbà gbogbo nìkan àfa wa ní alihamdulilayi wàhídá wọn ní gbogbo ẹ̀yìn tí olúwa ọlọ́run ọba nìkan ni wasalaatu wasalaat aláàmẹ́lẹ́nà bí ilẹ̀ bàdá bẹ́ẹ̀ náà ni gbogbo asalaatu níta pé ní asalaatu ẹ̀yìn ló ń jẹ́ bẹ́ẹ̀ asanáà kọ́lọ̀ bá wa ṣe ẹ̀yìn àti àlékún àlàáfíà fún aláàmẹ́lẹ́nà bí ilẹ̀ bàdá ẹni tánàbí kankan ò tún ní wáyé mọ́ lẹ́yìn ẹ̀yìn ta ló jẹ́ bẹ́ẹ̀ muhammad sallallahu alayhi wa sallam torí pé òun tànábì kankan ò ní wá lẹ́yìn ẹ̀ mọ́ nígbà tó lọ́wọ́ bá dá ànábì wa ádámà alayhi salatu wa salam tọ́lọ́ dẹ̀ ṣe ní ànábì rẹ̀ ànábì mi wá lẹ́yìn ẹ̀ nínú wọn tó wá lẹ́yìn ẹ̀ ní ìdírẹ́sì ànábì wa ibrahim alayhi salatu wa salam ànábì mi wá lẹ́yìn òun náà bẹ́ẹ̀ náà ni ànábì wa Musa alayhi salatu wa salam ànábì mi wá lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì kankan ò tún ní wá lẹ́yìn ẹ̀ mọ́ ọlọ́wọ́n bá ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin ọlọ́ni ẹ̀rí Muhammad sallallahu alayhi wa kìí ṣe bàbá yín o àmọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní òun ó sì jẹ́ ànábì ìgbẹ̀yìn náà máa ń pè ní seal s-e-a-l s-e-a-l náà pè ní seal ìtumẹ̀ lack sílì kan bẹ tó máa fi stamp fi stamp ìtumẹ̀ ni ìyẹn ni wípé ẹgbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òun là nábì gbẹ̀yìn. torí ẹ̀ lára ìgbàgbọ́ àwa mùsùlùmí nìyẹn kò sí iye kéwú tíyàn lè ké kò sí iye ìwé tíyàn lè kà kò sí iye ọgbọ́n tíyàn lè ní kò sí iye làákàyè kọ́lọ̀ kó buni ẹnìyàn ò lè jẹ́ ànábì ọlọ́run mọ́ kò sánábì mọ́ lẹ́yìn Muhammad sallallahu alayhi sallam òun là nábì gbẹ̀yìn òun náà ti sọ fún wa nínú ọ̀rọ̀ oníṣàyàtì alẹ́ ọ̀pẹ̀tì ó ní á tóun bá lọ tó bá padà wá yá àwọn èèyàn kan ṣẹlẹ̀ kúrúnẹ̀tẹ̀ jẹ́ lóòrùn àwọn òpùrọ̀ ọgbọ̀n táàtì kan wọ́n á wá lẹ́yìn tóun bá ti kú tán kúlùhùn yẹ́sùn ọmọ àdínàbù tẹ̀bí ìkọ̀ọ̀kan nínú wọn yóò mọ̀ sọ pé ànábì ní ànábì níbi níbi yóò máa pè mọ́ra pánàbí làwọn ànábì wa sọ fún ẹ pé àlá ó lẹ́yìn mùsùlùmí ẹgbọ́ ẹ̀tẹ́ fi ẹgbọ́ o àánà nàbí olóhùn làdá wàlá nàbí yaba àdì ànábì pọ̀tù ní wáyé lẹ́yìn ọ̀gbọ́n mọ́ torí ẹ̀ òun ni ànábì gbẹ̀yìn tánàbì kankan ò ní wáyé lẹ́yìn ẹ̀ mọ́ torí ìdí eléyìí náà fi ní ká máa tọrọ àsàlátù àti àsàlámù fún wàhálà áàlìhí wa sọ́hàbìhì Sheikh Abdulaziz bin Baz rahimahullahu ta'ala wọ́n wá ní àsàlátù ọlọ́run àti àsàlámù rẹ̀ kó máa bá àwọn ará ilé ànábì àwọn ta ní ará ilé rẹ̀ àwọn ará ilé ànábì àwọn náà ni àwọn tí wọ́n tara ànábì jáde tá a máa ń pè ní ọmọ àti àwọn tí wọ́n jẹ́ ìyàwó fànàbì àti ọmọ ọmọ bákan náà àwọn tá a máa ń pè ní bànú Hashim àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò fánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn tá a máa ń pè ní wà láàárí yìí àwọn àárí yìí nìyẹn kódà gbogbo mùsùlùmí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lára ara ilé ànẹ́bí náà tàwọn náà ń bẹ̀rẹ̀ ara lè rìn ní wa àbáwọn tó jẹ́ ìpìlẹ̀ òun làwọn tá a sọ yẹn àwọn ìyàwó rẹ̀ sọ́lọ̀ lọ. ọ̀pọ̀ alẹ́ ìlú sọ́lọ̀ àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ ọmọ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àbí àwọn àbúrò abẹ́pọn bàbá. wọ́n sáàbì yìí àtàwọn sàábẹ̀ rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ onígbogbo ẹnikẹ́ni tó bá pàdé ànábì ó ń pàdé rẹ̀ ó wá gba ìsìláàmù lọ́wọ́ ànábì nígbà tí ó kúrò láyé ó kúrò lórí ìsìláàmù yẹn ẹni ẹ̀la máa ń pè ní kíni sàábé sọ̀hábí nìyẹn wọ́n lè ní ni túmọ̀ sàábé gan tẹ́ sàábé sàábé kí túmọ̀ sàábé ìròyìn mẹ́ta ló ń bẹ fún àwọn sọ̀hábà ànábì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ kejì wọ́n gba Islam lọ́wọ́ ànábì ẹlẹ́ẹ̀kẹta orí ìsìláàmù yẹn náà ni wọ́n kú lé lórí. orí ìsìláàmù yẹn òun náà ni wọ́n kú lé lórí. wọ́n ní tọ̀ nígbà tí oníkálukú wa ti wá mọ̀ wípé ìpìlẹ̀ ẹ̀sìn Islam òun náà ni àdìsọ́kàn ìgbàgbọ́ tó lálàáfíà wà sáàsùl mílà òun ní ìpìlẹ̀ tọ́nà tí wọ́n gbogbo àwọn ànábì rẹ̀ gẹ́gẹ́ bá ṣe. ewì ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́run kí wọ́n pèsè láìlára ìgbà bàbá kí àwọn fẹ̀tẹ́mà béèrè béèrè lọ́wọ́ nínú ẹ̀yìn tẹ́ ẹ̀rọ jọ́jọ́ yìí mo ti fún yín ní definitions tó pọ̀ àwọn ẹ̀sùn tó pọ̀ mo ti fún yín. gbogbo àwọn nǹkan tó establish tó máa sọ fún gbogbo ayé oníkíni ìdáhà ènìyàn mọ́. Allah. tíra mọ́ gbàgbé aṣọ fún wa pé àfa àtọkọ tíra yìí afọ́jú ni wọ́n àbí èjì wo ni wọ́n ti fọ́ lójú ẹ́ so not to follow you. torí àwọn lectures tó máa ń ṣe wọ́n kàn máa ń sọ̀rọ̀ lẹ́nu ni wọn ò láǹfààní àti kọ́ sẹ́pẹ́ afọ́jú ò lè kọ àbí àmọ́ afọ́jú lè kà àbí wọ́n lè kà ẹ́ wọ́n lè kà kíkà àtàfọ́jú là ń pè ní kí là ń pè ní braid braid náà ní braid tí wọ́n ní reading àwọn braid náà pè ní wọn ó ní wọ́n ṣe máa ń kà. torí ìdí eléyìí bàbá yìí ní àwọn lẹ́kṣọ̀ táwọn ṣe yìí tó di tíra àwọn mú tọ́pìkì ẹ̀ àwọn mákòólé ẹ̀ kó jẹ́ nípa àkíyèdátú àsọ ìhà àdìsọ́tàn tó lálàáfíà. ومعلوم بين أدلة بالأدلة الشرعية من الكتاب والسنة أن الأعمال والأقوال إنما تسك wọ́n ní tó ń tá a mọ̀ nínú àwọn evidence àwọn ìpìlẹ̀ ẹ̀sìn nínú alukur'an àti nínú súnà náà rànábì sallallahu alaihi wasallam òun náà ni pé gbogbo tá a bá fẹ́ ṣe àti gbogbo tá a bá fẹ́ sọ tá a bá fẹ́ tọ́lọ́hun kó sọ wá lẹ́sàn lórí ẹ̀ àkídà wa gbọ́dọ̀ lálàáfíà àbí iṣẹ́ àti ọ̀rọ̀ iṣẹ́ dáadáa ká fúnyàn lówó ká fúnyàn lóúnjẹ jẹ ká má gbàlagbà lọ́wọ́ ká kẹ́ ọmọdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ dáadáa ẹ̀ nìyí ọlọ́run ó mọ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa yóò di tọ́lọ́run fún wa lẹ́sàn-án lé lórí nígbà tí àkídà bá lálàáfíà tá a bá ní àdìsọ́kàn tó ṣe déédéé nǹkan tí kòrádìí wí sádìsì wí ìgbà yẹn lọ́lọ́run tó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. وتقبل إذا صدرت عن عقيدة صحيحة فإن كانت العقيدة غير صحيحة ثم عقيدة بدا بطل ما يتفرع عنها من أعمال وأقوال gbogbo tó bá tarẹ̀ níta bá fi àkídà tí ò dáa tá a bá fi ṣe ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn kẹ̀mọ́ torí ẹ̀ lọ́nà bá fi sọ yí pé ومن يكفر بالإيمان ọ̀nà lẹ́nikẹ́ni tí ò bá nígbàgbọ́ nínú tọ́lọ́run ọba fẹ́ ká nígbàgbọ́ sí ọlọ́run fẹ́ ká gba òun ọlọ́run ọba gbọ́ àbí pípọ́ ọlọ́run ẹyọ ọ̀kan ni kò lórogún kò lọ́bà kan kò bímọ bẹ́ẹ̀ lẹ́nìkan òbí ọlọ́run fẹ́ ká nígbàgbọ́ pọ́lọ́run ọba nìkan ló lágbára ló dá gbogbo nǹkan ló ní kápá lórí gbogbo àlámọ̀ rẹ̀ òun nìkan náà ló ń pani òun nìkan náà ni ó dájọ́ wa lálẹ́ kìí àmọ́ ọlọ́run fẹ́ ká nígbàgbọ́ nípa anájúwa muhammad sallallahu alayhi wa sallam ibò òun nìkan lòjíṣẹ́ ẹgbẹ́ yìí òun la gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu la gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ káàkiri ọdún ọlọ́ olúwa wa fẹ́ ká nígbàgbọ́ nípa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ó fẹ́ ká nígbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run ó fẹ́ ká nígbàgbọ́ nípa kádàrá bẹ́ẹ̀ náà ní ká nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n máa yẹ fúru bí iman ọlọ́run ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ pẹ̀lú tọ́lọ́run fẹ́ ká nígbàgbọ́ sí pàpọ̀dé hábitọ̀ àmọ́ nùkùn ọlọ́run ní gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá ń gbọ́ ó ti bàjẹ́ ìrun ló kí ni ààwẹ̀ ló gbà ni ó náwó báwọn èèyàn ní ọlọ́run lóhùn nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá fẹ́lẹ̀ áhẹ́rọ́ sí nílẹ̀ kan sí rí ọlọ́run lẹ́ni yẹn dẹ̀dẹ̀ yìí á wà nínú àwọn tí ó ṣòfò ní ọjọ́ kìyàmọ́ àbẹ̀ ọlọ́run gbọ́dọ̀ mọ́ di aṣòfò tá má ṣòfò láyé àfijáde kìyàmọ́ وقال تعالى ولقد نوهي إليك nínú àyà mi ọlọ́wọ́ bá ní ìwà anábì sallallahu alayhi wa sallam wà lọ́kọ́dù tó híyà ilẹ̀ ọlọ́wọ́ ni a máa ṣẹ́ sí wà náni wà ilẹ̀ lẹ́dínà mi kọ́bìlìk àti àwọn anábì tó wá síwájú ẹ̀ làyìn àṣẹ rákìtà tẹ́ bá ti lè bó wọn náà bá wá orogún kí ni ìtumọ̀ kábọ́lọ̀ ń wá orogún ìtumọ̀ ẹni wípé kí a máa porúkọ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ká máa forí balẹ̀ fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ká máa tọrọ ọmọ lọ́wọ́dọ̀ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ká máa tọrọ àlàáfíà lọ́dọ̀ nǹkan ní lẹ́yìn ọlọ́run ká máa tọrọ ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gbùngbùn ká máa wá ìyọnú ajé ìyọnú àjẹ àwúrí àgbàlagbà eléyìí náà ń pè ní kí ni ṣíríkù ẹ̀bọ ìbọ́lọ̀ wa orogún ọlọ́run ní wa ànábì láyé náà ṣíráàkìtà tí wa ànábì gangan fún rẹ̀ tó bá bú wọn ọlọ́run wa orogún a láyé àbátọ́ nà ámàlò gbogbo ẹ̀sìn tí wa ànábì tó ń ṣe òun ọlọ́run máa bàjẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀ pátá ó máa bàjẹ́ wọ̀lẹ̀tẹ̀kù nẹ́ẹ̀nẹ́mẹ́lẹ́ fásirìn ìwà ànábì ó sì máa bẹ nínú àwọn ẹni tí ó ṣòfò lálẹ́ kìyàmọ̀ ọlọ́run bá sọ eléyìí sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ láàfin gbọ́dọ̀ bọ́lọ̀ ń wá orogún o. lára àwọn àmì táwọn èèyàn fi ń bọ́lọ̀ wá orogún lára fi ń orogún ẹ máa lẹ́lòmíì ẹlòmíì á forùka sọ́wọ́ òrùka yẹn èrò èròǹgbà ẹ̀ ni pé yìí. tí wọ́n bá fi oògùn sóúnjẹ fún mi oúnjẹ yóò fi pa mí nínú ẹ̀ ẹlòmíràn sí ẹ̀ àmọ́ forúkọ àlùjọ̀nù yá kàmkàmọ́ ìlú yá jàmjàmọ́ ìlú tá a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ orúkọ ẹni tá a máa ń pè ní orúkọ ọlọ́run ọba ọba tó dá gbogbo ẹ̀dá ẹlòmíì tó bá ń wá ọmọ kò ní gbára lé ọlọ́run ó lè lọ gbé ìjàpá a máa gbé ìjàpá jó ìjàpá fún mi lọ́mọ ìjàpá fún mi lọ́mọ kí lẹ́ni yẹn ṣe ó ti ṣẹbọ sọ́lọ́run ó ti bọ́lọ́run wá orogún ẹlòmíì tó fẹ́ tajà ẹ máa rò pé ẹ̀rẹ̀ ẹlòmíì tẹ bá ní bí ẹni tó ń ta ẹ̀pà bó ń ta ata tó bá sọ̀kalẹ̀ títí rè yẹ ìgbà yẹn tó bá halẹ̀ kí náà máa ṣe wọ́n máa tálẹ̀ mẹ́ta báyìí kí ń rí ṣe nìyẹn ìdáhùn ṣe bẹ́ẹ̀ ni wípé káwọn lè torí ẹ̀ ẹ̀kọ́ òun nìyẹn ọlọ́run ní ẹnikẹ́ni tó bá fi lè bóun ọlọ́run bá wá orogún gbogbo ìrun ẹ̀ ààwẹ̀ rẹ̀ gbogbo ìjọsìn ẹ̀ pátá ọlọ́run ní gbogbo ẹ̀ ni ó bàjẹ́ eléyìí wà nínú súrọ́tù zomaru aya sixty five súrà wo ni aya wo sixty five lẹ́yìn náà مبات رحمه الله تعالى وقد دل كتاب الله المبين وسنة رسوله الأمين وني القرآن تجي الله àti súnà náàbí sọ̀lọ́lọ́ọ̀bù àlejò wọ̀sánlẹ́m anábì wo ni anábì ẹni fọkàn tán ẹni tá a gbára lé tá a mọ̀ pé olódodo ẹ̀dá ni tí ò ní pa anábì ò kí ń parọ́ bẹ́ẹ̀ ni anábì ń parọ́ tó bá jòjòjò anábì máa ń sọ. wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run alukur'an al-karim àti sunan nabi sallallahu alayhi wa sallam méjèèjì أفضل الصلاة والتسليم على أن العقيدة الصحيحة ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ti fi rinlẹ̀ pé àdìsọ́kàn tó lálàáfíà ìgbàgbọ́ tọ́lọ́run fẹ́ ká ní tíyàn bá ní tatalakhasu fil iman billah wípé àdìsọ́kàn tó lálàáfíà o kí ló kó sínú ìní mánì sí ọlọ́run ọba Allah á padà ṣàlàyé wa malaikatihi ìní mánì sí àwọn màláíkà ọlọ́run wa kutubihi ìní mánì sí àwọn tírà ọlọ́run wa rusulihi ìní mánì sí àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir ìní mánì sí ọjọ́ kẹyìn ọjọ́ gbẹ̀ǹde ọjọ́ ìṣirò wàbẹ̀lẹ̀ kádàrí xeyìrìhì wọ́ṣẹ́rìhì ká ní ìmánì sí kádàrá ìyẹn gbogbo tó bá ṣẹlẹ̀ sí ni ó dùn ó korò á padà ṣàlàyé wọn lẹ́kùnrẹ́rẹ́ fàádé omoro síta wọ́n ní àwọn nǹkan mẹ́fà yìí mélòó ni wọ́n mẹ́fà. الإيمان بالله 1 الإيمان بالملائكة 2 الإيمان بالكتب 3 الإيمان بالرسل 4 الإيمان باليوم الآخر 5 الإيمان آه، بالقدر ملو ولا وكان مفعفع هي أصول العقيدة الصحيحة أما مفعفع àwọn ní ìpínlẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ tó lálàáfíà tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ò bá ti nígbàgbọ́ nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹni yẹn kò ní ìgbàgbọ́ tó lálàáfíà. alẹ́tì nazala biha kitabullahi al-aziz orí àwọn ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni alukur'ani sọ̀kalẹ̀ lé lórí torí ẹ̀ bá a bá wọn ní alukur'ani ẹ máa rí ìgbàgbọ́ nínú Allah ìgbàgbọ́ nínú òjíṣẹ́ Allah ìgbàgbọ́ nínú màláíkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ẹ máa bá ń bẹ́ẹ̀. وبعث الله بها رسوله محمدا عليه الصلاة والسلام kódà lórí ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn lọ́lọ́run bá gbé ànábì muhammad sallallahu alaihi wa sallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ tánàbí sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ a mọ̀ rí ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn a mọ̀ rí nínú rẹ̀. ويتفرع عن هذه الأصول كل ما يجب الإيمان به من أمور الغيب lẹ́yìn náà kìí ṣe àwọn ìgbàgbọ́ mẹ́fà yìí nìkan àwọn mẹ́fà yẹn àwọn nípìnlẹ̀ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn nípìnlẹ̀ a máa ń pè wọ́n ní foundations ẹ rí i pé wọ́n bá fẹ́ kọ́lé ṣó rọrùn kíyàn kọ́lé láì mọ́ ní foundation kò possible bẹ́ẹ̀ náà ni kò possible náà tọ́ba ti wá ṣe foundation kálá fi kọ́lé ṣó possible a kọ́kọ́ ṣe foundation a ṣẹ̀ wá kọ́ ilé lórí so foundation ìgbàgbọ́ nínú ìsìláàmù òun ni àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn lẹ́yìn náà ó tún wá kó àwọn ìgbàgbọ́ míì tó dàbí ilé tá a máa ń kọ́ lórí foundation. wọ̀jẹ̀mí umar akhbar allahu bí ìwọ̀n sọ̀rọ̀ gbogbo tí ọlọ́run fún wa ní ìrò nípa ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa nípa ẹ̀ pátá láì sí àyàfi gbogbo ẹ̀ pátá nínú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ ni a nígbàgbọ́ sí i. وأدلة هذه الأصول الستة في الكتاب والسنة كثيرة جدا wọ́n ta bá ní ká wo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yẹn tó jẹ́ ìpínlẹ̀ ìgbàgbọ́ ìsìláàmù mẹ́fẹ̀ẹ̀fà yẹn ta bá ní ká wo inú alukùránì ẹ̀rí ẹ̀ pọ̀ inú alukùránì bẹ́ẹ̀ ló pọ̀ nínú súnà bí àpẹẹrẹ ọlọ́wọ́n bá ní lẹ́sàlbérọ̀ ọlọ́run ní dáadáa dáadáa ìwà dáadáa ìṣe dáadáa أن تولوا وجوهكم قبل المشرق والمغرب kò parí níbi wípé ẹ̀ ń kírun dájú kọ kíbílà o ìpè ah mo ṣe dáadáa èèyàn dáadáa ni mí ẹni ọlọ́run ni mí kí ló dé torí pé mò ń kírun irun nìkan kọ́ la fi máa mẹni dáadáa kùránì wa ni wàlákìnnà bírọ̀ dáadáa ẹni ọlọ́run àmọ̀mọ́ mọ́ni àmọ́nà bí la ẹni tó ní ìgbàgbọ́ síkítà ni Allah ẹ ṣe yín lé ní òde níbàwọ̀n. wàlẹ̀ yàwó mẹ́lẹ̀ ákírì àti ọjọ́ kẹyìn òde méjì wàlímàlà ìka tó nígbàgbọ́ sí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run òde mẹ́ta wàlíkìtàbí tó nígbàgbọ́ sí àwọn. àwọn tírà ọlọ́run ó di mẹ́rin wá yìí tó nígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run so nínú àyà yìí ọlọ́run dákọ márùn nínú mẹ́fà nínú àwọn tó jẹ́ ìpínlẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìsìláàmù. àyà mi ọlọ́run ọba ní amánà ọlọ́run ní ẹ̀rí muhammad sallallahu alayhi wa sallam. ó nígbàgbọ́ bímọ ounzila eléyìí ní rọbìhì lórí nǹkan tí ọlọ́run ọba rẹ̀ sọ̀kalẹ̀ fún un. ànábì nígbàgbọ́ sí bẹ́ẹ̀ ni gbogbo onígbàgbọ́ òdodo lọ́kùnrin lóbìnrin àwọn náà gbàgbọ́ bẹ́ẹ̀ kúlú la ìkọ̀ọ̀kan nínú wọn ni wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run Eni, wà màlá ìkàkìhì àwọn màlẹ́kà rẹ̀ ó di méjì wàrú ọkùtùbì yìí àwọn tíra rẹ̀ ó mẹ́ta wàrú súlì àwọn òjíṣẹ́ rẹ̀ ó mẹ́rin lánàá fárẹ́kù báyìí ná áhádín mẹ́rún súlì yìí láàrin àwọn ànábì ọlọ́run dápọ̀ mẹ́rin nínú àyà jama mùsùlùmí torí ẹ̀ àyà pọ̀ nínú alukur'ani tó fi wọ́n rinlẹ̀ sí gbogbo ẹ̀ lápapọ̀ tó wá jẹ́ mélòó tó jẹ́ mẹ́fà. torí ẹ̀ insha Allah a ti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀wọ̀n ọba kí ó gbà ní ìjọsìn fún wa ọlá jẹ́ kan ọlọ́run ọlá la hawla wa la quwwata illa fọlọ́n kó lékún ímánì wa ìyẹn máa ń tọrọ àdúrà yẹn pé ọlọ́run dákun lékún ímánì mi ìjọ ọlọ́run dákun lékún owó mi ìyẹn lè tọrọ àlékún owó àlékún ọmọ àlàáfíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nínú tá à ń gbọ́dọ̀ tá à gbọ́dọ̀ mọ́ tọrọ kódà nǹkan àkọ́kọ́ tá à ń kọ́ tọrọ àlékún lékún wa ó lékún ìkẹrẹ àti rẹ̀ léwa lórí. فلا كان سوى الله مع الله سبحانه وتعالى وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ ìjọba ìjọba ìbẹ̀rẹ̀